àti àwọn ará ilé ànábì àtàwọn sọ̀hábà ẹ̀ àti gbogbo ẹnì kọ̀ọ̀kan wa náà tí a ń tẹ̀lé ìlànà nábì sallallahu alayhi wa sallam títí di ọjọ́ ìgbélé qiyama àkí gbogbo àwa mùsùlùmí ní ààyè ibi tí ẹnì kọ̀ọ̀kan wà ní dédé àsìkò yìí tí a ṣe láǹfààní àti gbọ́ra wa pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatullahi wa barakatuh a alámọ̀rí ọ̀rọ̀ ṣe àmọ́ngbéyẹ̀wò ní dédé àsìkò yìí nínú masjid tí a wà yìí ní ọjọ́ òní tí sí ọjọ́ jùmọ̀ òun náà ni ọ̀rọ̀ nípa usulu sunna ìpìlẹ̀ àdìsọ́kàn eléyìí tí gbogbo mùsùlùmí gbọ́dọ̀ dúó lé lórí eléyìí tí gbogbo mùsùlùmí gbọ́dọ̀ gbọ́yé tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìpìlẹ̀ sin wa tó jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ tó jọ́ràn yẹn lórí wa nínú ẹ̀sìn láti mójútó eléyìí tí alimam ahmed rahimahullah ta'ala tí wọ́n kó jọ òun ni a ń gbìyànjú àti ṣe àlàyé ẹ̀ fún wa ta'ala ẹgẹ́ bí gbogbo wa ṣe máa wípé àgbàfà ni wọ́n nínú àwọn àgbàfà Islam àwọn ni wọ́n máa ń pè ní imamu ahli sunnati wal jama'a imamu ahli sunnati wal jama'a òun náà máa ń pè alimam Ahmad rahimahullahu ta'ala nínú àwọn tó yẹ sí pé wọ́n rìn lórí ìlànà sunna ni wọ́n sì pèpè sí wọ́n sì dáàbòbò ní àsìkò wọn wọ́n dẹ̀ ní àwọn àkọọ́lẹ̀ orísìírísìí tí wọ́n kọ láti pèpè sí ìlànà àdìsọ́kà tó lálàáfíà ilé tí gbogbo mùsùlùmí gbọdọ̀ dúró lórí ẹ̀ eré tí ó wá látọ̀dà àwọn sọ̀hábí annabi sallallahu alaihi wasallam tí wọ́n gbà látọ̀dà annabi sallallahu alaihi wa ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ tí wọ́n sọ wípé usulu sunnati indana التمسك بما كان عليه أصحاب رسول الله صلى الله عليه وآله وسلم والاقتداء بهم وترك البدع تتليا يبتيرا يدي sọ̀rọ̀ yẹn lábẹ́rẹ̀ nínú àwọn nǹkan tá gbọ́dọ̀ gbéyẹ̀wò ni àdálàtù sọ̀hábà ìjẹ́ ẹni rí àwọn sọ̀hábà ìjẹ́ olóòtọ́ àwọn sọ̀hábà ìjẹni tí ó jẹ́ èèyàn gidi àwọn sọ̀hábà nínú àwọn nǹkan tí a gbọ́dọ̀ ní láti sọ́kàn sí àwọn sọ̀hábà Ànábì sallallahu alaihi wa sallam táà sì gbọ́dọ̀ máa fi sin lọ́wọ́ bá nípa àdìsọ́kàn wa sí àwọn sọ̀hábà ó ní gidi ni wọ́n ká ní àdìsọ́kàn wípé olóòtọ́ èèyàn ni ká ní àdìsọ́kàn yìí pé ẹni rere ni wọ́n tó lè báyìí ìpìlẹ̀ kan nínú ìpìlẹ̀ sin wa ni nítorí wípé ìní àdìsọ́kàn àdáàlà ìjẹ́nire àwọn sọ̀hábà lórí ẹ̀gẹ̀gẹ̀ lẹ̀sìn wá dúró lé lórí nítorí pé àwọn wọ̀nyí àwọn sọ̀hábà tán wí àwọn ni wọ́n gba ẹ̀sìn wá fún wa tí a bá ti lè ní iyèméjì àbí ẹ̀mí wọn bá ti lè gbọgbẹ́ nípa ìjẹ́nire wọn nípa ìjẹ́ olóòtọ́ wọn a ṣe ìméjì sí ìjẹ́ òtítọ́ islam gan fọ́ra ara rẹ̀ a dẹ̀ ṣe ìméjì sí ìlàlàfíà al-Qur'an ilé tó jẹ́ pé òun náà ló fìdí islam múlẹ̀ bákan a ṣe ìméjì sí ìlàlàfíà sunna hadith wa nabi sallallahu alaihi wasallam a ní nífọ̀kàbalẹ̀ lórí ẹ̀ ilé tó jẹ́ pé méjèèjì náà ni tọ́rọ àwọn sọ̀hábà ridwanullahi alaihim àwọn náà gba alkùrán wá fún wa àbí kò sí ẹni kankan nínú wa tó nímọ̀ nípa alkùrán tí kìí bá ṣe wípé yọ̀rọ̀ tí àwọn sọ̀hábà fún wa òun náà ni agbára lé nípa alkùrán karim torípa alkùrán yìí kò sí séjú ẹni kankan nínú wa fún ànábì sallallahu alaihi wasallam nígbà sára bí ìbẹ̀láyé ọ̀dọ́ wọn láti gbà gbogbo ẹnikẹ́ni tó bá ti wá ní ṣe méjì nípa ìjẹ́nire wọn ìjẹ́ olóòtọ́ wọn ìjẹ́ ẹni tó dúó dédé wọn tẹ́yìn bá ti lé ń ṣe méjì nípa rẹ̀ yóò ṣe méjì nípa ìjẹ́ òótọ́ alukur'an gbẹ fúnra ara rẹ̀ pé àwọn tó gbé alukur'an wá nìyẹn àwọn bá ti wá lé ṣe méjì nípa ṣùgbútùl Qur'an nípa wípé sí Qur'an ìrìnlẹ̀ àbí òrìnlẹ̀ pé ọlọ́ọ̀bà àdéjẹ́ lọ́sọ̀kalẹ̀ yóò máa ṣe méjì nípa àwọn ìdájọ́ tí ń bẹ al-Qur'an yóò sì máa ṣe méjì nípa ìsìláàmù tí al-Qur'an gan tó wá pèpè sí bẹ́ẹ̀ náà ni yóò máa ṣe méjì nípa hadithu anabi sallallahu alaihi wasallam nítorí al-Islam ẹ̀sìsìláàmù ní tá a máa fi ń fi múlẹ̀ ibi táà máa ń gbára lé in táà máa ń gbára lé láti fi múlẹ̀ náà ni àwọn ọ̀rọ̀ tó wá náà Al-Qur'an pé a ah, nínú àyà báyìí nínú súrà báyìí ọlọ́wọ́ bá lè kẹ́lá fi ó fi nǹkan yẹrin ilẹ̀ láti mọ̀ pé láàrẹ̀ ìsìn lọ́wọ́ àbí Al-Qur'an àbá rínú Al-Qur'an ni ọkàn wá ní bọ̀rọ̀ gidi ìfọ́síwẹ́wẹ́ àlàyé jama'a nínú súnà nàbì sallallahu alaihi wasallam láti mọ̀ yí pé báyìí là nàbì ṣe báyìí lànà bí ṣe fi ọ̀nà ilẹ̀ pé ọlọ́run bá lè kílá fi ilé ìtàbá rí náà Qur'an táàrí nínú súnnà àárí nínú panupọ̀ àwọn sọ̀hábà táǹpé ní ìjìmá sọ̀hábà al-ijma àárí ń bẹ̀ tó tàbá ti wá lè ní kíníkíní àbí ìkórira àwọn sọ̀hábà lẹ́mìí àbá àgbàpẹ́ rere ni wọ́n ẹ̀rí wípé ìsìláàmù ti bàjẹ́ nìyẹn tó fi jẹ́ pé ọ̀ràn yẹn ní nínú ìpìlẹ̀ ẹ̀sìn lọ́wọ́ àdálàtù sọ̀hábà ká ní àdìsọ́kàn wípé àwọn sọ̀hábà ẹni re ni wọ́n ká ní àdìsọ́kàn pé àwọn sọ̀hábà olódodo ni wọ́n ká ní àdìsọ́kàn pé àwọn sọ̀hábà ànábì sallallahu alaihi wasallam ẹni tó sì fọkànbalẹ̀ sí ni wọ́n wàtàhírú min sabbihim bákanáà agbọ́dọ̀ kìlọ̀ fún àwọn èèyàn nípa ìmá bú àwọn sọ̀hábà ẹni ẹ̀yìn ni wọ́n torí pọ́lọ́wọ́ bá lékelá fún ra òbú wọn nínú al-Qur'an máa ń ṣàdúrà fún wọn ni ọlọ́wọ́ máa ń yìn wọn ni so ọlọ́wọ́n bá sì nífẹ̀ẹ́ wọn ọ̀ràn yẹn ní káwa náà nífẹ̀ẹ́ wọn torí pé ìbúyàn àpẹẹrẹ kórìíra ni ìbúyàn àpẹẹrẹ ìyẹpẹrẹ ìyẹn ni so ọlọ́wọ́n bá lékẹ́lá ṣe ọlọ́wọ́n bá nífẹ̀ẹ́ wọn nínú ìmánì náà ní káwa náà nífẹ̀ẹ́ wọn ọ̀ràn yẹn ní ká nífẹ̀ẹ́ wọn gbogbo tọ́lọ́wọ́n bá lékẹ́lá bá ti nífẹ̀ẹ́ ọ̀ràn yẹn ní káwa náà nífẹ̀ẹ́ rẹ̀ kò so a láti gbọ́dọ̀ kìlọ̀ fún wa ìmọ̀ bú àwọn sàhábà gbogbo ẹnikẹ́ni tẹ́ bá ti lè rí tó yẹ pàwọn sọ̀hábà lọ́bẹ̀rẹ̀ sí máa bú ẹmà pẹ̀lú ẹni báyìí rèé ìsìláàmù rọ̀ lálàáfíà nìyẹn asọ̀hábà tó ìdúrin kúlùhùn inda ahli sunnati jama'a sọ́rí àwọn sọ̀hábà ìpìlẹ̀ tí alìsúnnà wal jama'a dúró lórí ni pé asọ̀hábà tó ẹ̀dúlùn kulluhum àwọn sọ̀hábà gbogbo wọn yányá ẹni rẹ̀ ni wọ́n láì ní àyàfi a gbọ́dọ̀ ní ẹni kẹ́kẹ́ nínú àwọn sọ̀hábà tàádáyà sọ́tọ̀ tàádáyọ sọ́tọ̀ nínú ìjẹni rẹ̀ kágbà ipẹ́ ẹ̀ gbogbo wọn lẹ́ni rẹ̀ a gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ so yí tá gbọ́dọ̀ dúró lórí ni pé asọ̀hábà tó ẹ̀dọ́rùn kulluhum àwọn sọ̀hábà rí gbogbo wọn yányán ẹni rí ni wọ́n wà adalatu sọ̀hábà wà adalatu sọ̀hábàtí al-aqidati al-qat'iyyah وعدالة الصحابة من مسائل العقيدة القطعية ìgbà wípé àwọn sọ̀hábà ẹni rere ni wọ́n ìgbà wípé àwọn sọ̀hábà ẹni tó dúró dédé ni wọ́n olóòtọ́ ni wọ́n nínú àwọn ọ̀rọ̀ àdìsọ́kàn tí ó yanjú ni nínú àwọn ọ̀rọ̀ tí ó fẹsẹ̀ rinlẹ̀ tí kò síyè méjì ń bẹ̀ ni a ó mimma huwa ma'lumun min ad-din bid-darura nínú àwọn nǹkan mọ̀ inú nǹkan tá a gbọ́dọ̀ mọ̀ wípé lára tó gbé ẹ̀sìn wa dúró tẹ́sì fi dúró lónìí o ní ìnígbàgbọ́ sí ìjẹ́nire àwọn sọ̀hábí ànábì sallallahu alaihi wasallam alùsúnnà wal jamaa wọ́n máa mú àwọn ẹ̀rí wá lórí alámàrí tó tóbi àwọn ẹ̀rí tó pọ̀ nínú al-Qur'an àti súnnà ẹ jẹ́ ká kọ́kọ́ wo àwọn ẹ̀rí nínú al nínú al-Qur'an tá a

ọlọ́run bá alékẹ́lá ó ṣe ó sọ̀rọ̀ nípa àwọn sọ̀hábí ànábì sallallahu alaihi wasallam nínú àyà náà ọlọ́run ti fọ̀wọ́n mọ́ ní àwọn ìfọ̀mọ́ kan tó jẹ́ sí pé kò sí ẹ̀dá tó ní kápá àti ṣe bẹ́ẹ̀ àyàfi ọlọ́run bá nìkan kí ni kátọ́ ọlọ́run bá alékẹ́lá sọ ń bẹ̀ ọlọ́run laqad radiyallahu 'anil ní ní pàápàá èmi ọlọ́run bá búra wípé èmi ọlọ́run bá ti yọ́nú sí àwọn al àwọn sọ̀hábà nítorí pé nígbà tí àyà yìí ń sọ̀kalẹ̀ tọ́lọ́wọ́n bá ń sọ̀rọ̀ yìí rèé kò sí ẹnì kankan tí ń jẹ́ mùmínì nígbà táyà ń sọ̀kalẹ̀ tó yàtọ̀ sáwọn sọ̀hábà àwọn gangan lọ́wọ́n bá adékẹ́lá ń bá wí gbogbo àwa yòókù náà a wa a si máa bá bẹ́ sábẹ́ àwọn

ọlọ́ni fa alima ma fi him, ọlọ́lọ́hun mọ tí ń bẹnu gbáyà wọn ta ló lè sọ nínú àwọn ẹ̀dá lónìí tó lè bọ́ tàyí pé òun mọ tí ń bẹnu gbáyà wọn èèyàn ẹni tó bá sọ bẹ́ẹ̀ rèé ó ti jáde kó nu Islam torí pé ìmá kọ̀kọ̀ ló fi rìnlẹ̀ fún ara yẹn him, ibi bá lè kẹ́lá ọmọdé kódà òun mọ̀ pé tó tẹ́síyà yìí rẹ̀ ìsàfọ̀mọ́ yìí rẹ̀ ìsàfọ̀mọ́ tó ní agbára dógóngó ni ọlọ́rin látara pé òun rí pé ẹ̀mí wọn dá látara pé òun rí pé ẹ̀mí wọn mọ́ látara wípé òun rí pé bíta wọn ṣe rí bẹ́ẹ̀ náà nínú wọn ṣe rí fa anzala sakinata alayhi látara ọlọ́ọ̀bà àlékẹ́lá wá san wọ́n lẹ́san ìṣípayá ìsí ìlú mọ́kà fún wọn ní ìṣípayá tó súnmọ́ tí ó jìnà rárá ọlọ́ọ̀bà àlékẹ́lá fi tẹ̀san fún wọn lẹ́yìn tí wọ́n ti lé wọn jáde kónú mọ́kà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọlọ́ọ̀bà àlékẹ́lá padà ṣe wọ́n lẹ́ni tó padà gba ìlú mọ́kà látara yípo ọlọ́ọ̀bà àlékẹ́lá rí pé ẹni tẹ́mi rẹ̀ mọ́ ni wọ́n onídédé onídọ́gbadọ́gba ni wọ́n ọlọ́ọ̀bà àlékẹ́lá pọ̀ wọ́n mọ́ débi pé ọlọ́run lóun yọ́nú sí wọn òun sì mọ́ ti ń bẹ́nu gbáyà wọn wípé ń tọ́ dáa ni ẹ̀wòrú àfọ̀mọ́ yìí rèé

tí a ṣe tí a gba àdéhùn tó kan pá lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam lábẹ́ igi tọ́lọ́wọ́ bá lékẹ́lá ń sọ yìí nígbà náà lọ́hùn ó ní a jẹ́ 1400 lájẹ́ kúnnà alifan kúnnà alifan wà arba'a mi'atin 1004 1400 jàre ṣe náà ni mọ́ pẹ̀lẹ́ kan 1400 ní gbogbo wa níjọ́ náà lọ́hùn hadithu yìí rẹ̀ alimamul bukhari wọ́n gbé jáde nínú sahihu wọn àtàbálọ́wọ́n sahihu bukhari hadith 4154 abambẹ̀ tabatọ́lọ́wọ́n hadith 4840 abambẹ̀ tabalọ́wọ́n sahihu muslim náà alimam muslim náà gbé hadith yìí jáde ní hadith 1856 láti tariqu amr bin dinar an jabir bihi látọ̀dọ̀ amr bin dinar tó gbà wá látọ̀dọ̀ jabir òun náà ni hadithu yìí ni wọ́n ti gbé jáde bákan náà alimami bukhari tó gbé jáde bákan náà nínú sahih wọn ní hadith 5639 alimami muslim náà gbé jáde ní hadith 1856 min tariqil a'mash látọ̀dọ̀ a'mash náà ti gbé jáde láwọn ọ̀nà yìí tawí an salim ibn abil ja'ad látọ̀dọ̀ salim ọmọ abu ja'ad náà ti gbé wá an jabir bihi òun náà gbà wá látọ̀dọ̀ jabir sẹ́ńpé alákọ̀ọ́kọ́ta àwọn àyè alákọ̀ọ́kọ́ta tó sinú sọ́yìn bukhari yẹn wọ́n ni wọ́n gbé jáde látọ̀dọ̀ amur bun ah, dinar látọ̀dọ̀ ah, jabir bun adillah ni ṣùgbọ́n láwọn àyè ibi ta tún kàgbẹ̀ yìí àwọn gbé wá látọ̀dọ̀ ah, salim bun abi ja'ad tó ń gbà wá látọ̀dọ̀ jabir radiyallahu anhu bákan náà rẹ̀ alimá muslim náà tún gbé jáde ní hadith 1480 1856 ah, láti ọ̀dọ̀ al látọ̀dọ̀ Abi látọ̀dọ̀ Jabir tẹ́lẹ̀ ìbáyìí ni àwọn ìsinádù bí ọ̀rọ̀ yẹn bó ṣe wá látọ̀dọ̀ Jabir lọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀ ṣẹ́rí àyà tí a kà yìí tọ́lọ̀ ọba tí ń sí àfọ̀mọ́

eléyìí báyìí òun náà ni sísí àfọ̀mọ́ kọ̀kọ̀ àwọn sọ̀hábà tọ́nà màlíkà sàfọ̀mọ́ rẹ̀ àti tí ń bẹnu gbáyà wọn ọlọ́ni fa'ali ma máa fi qulubihim eléyìí rẹ̀ la ya'lamu dhalika illa Allah kò sẹ́ni tó lè nímọ̀ nípa ara fọ́lọ́wọ́ bá nìkan ọlọ́wọ́ bá ní fa anzala sakinata alayhim wa asabahum kò wá rọrùn lẹ́yìn tí ọlọ́run bá ilékẹ́lá ti yọ́nú sáwọn sọ̀hábà yìí tọ́lọ̀ bá ilékẹ́lá dẹ̀ ti sọ fún akóhun ti yọ́nú sí wọn parí ẹni tọ́lọ̀ bá ilékẹ́lá bá ti yọ́nú sí kò rọrùn kẹ́ni náà kú kò rọrùn kẹ́ni ká kú náà sọ̀hábà lórí kúfùrù mọ́ láyéláyé lẹ́yìn èrò tọ́lọ̀ bá ti fún wa pé òun ti gbà wọ́n lẹ́rú náà òun ti tẹ́wọ́ gbà wọn òun ti yọ́nú sí wọn ọlọ́run ilékẹ́lá dẹ̀ ti stampu إذ رضي الله عنهم أن يموت واحد منهم على الكفر kòrọrùn lẹ́yìn tọ́lọ̀ ọba àríkẹ́ láyọ́ ti yọ́nú sí wọ̀nyí kẹ́nìkan wá kú sórí kúfùrù ẹgẹ́ bí àwọn Khawarij àtàwọn Shia àti ń sọ wípé lóòtọ́ àwọn àyàtẹ mú wáyìí lójú ayé Ànábì tòótọ́ Ọlọ́run bá yọ́nú sí wọn torí ẹ páwọn náà sọ pé àwọn gbáyà ìwọ ní tòótọ́ àwọn òtakò Ọlọ́run bá yọ́nú sí wọn ṣùgbọ́n lẹ́yìn tánàbì kú tán wọ́n padà di kèfèrí làwọn sọ kò rọrùn láyé kọ́lọ̀wọ́ bá lẹ́kẹ́ lóhun yọ́nú sí ẹ̀hún gbàyàn lẹ́rú kó tún wá padà di kèfèrí tọ́lọ̀wọ́ bá lẹ́kẹ́ fún wa ní ìrò bẹ́ẹ̀ pé òun ti yọ́nú sáwọn ilé òun ti gbà wọ́n lẹ́rú ìgbà wọ́n lẹ́rú tọ́lọ̀wọ́ bá gbà wọ́n lẹ́rú yẹn ọlọ́wọ́ bá lẹ́kẹ́ láti stampu wọn ọlọ́run ti ti ń gáìdì wọn wípé wọn lè ṣe nǹkan tọ́lọ̀wọ́ bá lẹ́ torí pé tọ́lọ̀wọ́ bá lẹ́kẹ́ náà bá mọ tí ọba nímọ̀ nípa wípé wọ́n kú ní ẹni tọ́lọ̀wọ́ bá yọ́nú sí ni ọlọ́run ò nílò òun gbà wọ́n lẹ́rú gbogbo ẹnikẹ́ni tọ́lọ́wọ́ bá lè kẹ́lá ti mọ̀ wípé gbogbo tí ń ṣe lọ́wọ́ ìkọ́ ní ọ̀padà gbẹ̀yìn rẹ̀ ọlọ́wọ́ àsọpọ̀ ń gbarú ẹni bẹ́ẹ̀ lẹ́rù òun yọnú sí fún ìjẹ́pọ̀ ti wà ní mọ́ ọlọ́wọ́ bá pé tí ń ṣe lọ́wọ́ ìkọ́ ní ọ̀padà kúlé ni gbẹ́rẹ́ bá ọ̀rọ̀ ni àgbọ́yé tó ní agbára ni torí pé ọlọ́wọ́ bá lè kẹ́lá kọjá ẹni tá sọ wípé ọlọ́wọ́ mọ tí wọ́n padà já sí nígbẹ̀yìn lọ́lọ́run fi sọ ń tọ́lọ́ in tí wọ́n ṣe ń gbẹ̀yìn lọ́lọ́run fi bá wọn lo ọlọ́run bá kọjá bẹ́ẹ̀ ọlọ́run ti mọ̀ nípa ibi tí wọ́n parí ìgbésí ayé wọn sí pé kọrọrùn kan padà jọ́ta ọlọ́run bá mọ́ ọlọ́filọ́ ọ̀rẹ́ òun ni wọ́n òun yọ́nú sí wọn ṣẹlẹ̀ yìí ń jẹ́ rọ́dù fún gbogbo àwọn ẹnikẹ́ni tó bá sọ wípé wọ́n padà di kèfèrí kò rọrùn láyé kò yí báyìí nìsìn lè annal ibrata bilwafaya lal islam nítorí pé eléyìí tí ọ̀rọ̀ wà lórí ẹ̀ta àdẹ̀fẹ́ kàkún náà ní kéèyàn kú sórí islam kéèyàn tẹ́yàn bá ń ṣe lọ́wọ́ فلا يقع الرضا منه تعالى إلا على من علم موته على الإسلام ọlọ́run ọba àríkẹ́lẹ́ òdẹ̀ ní sọ pé òun yọ́nú sẹ́nìkan láyé àfẹ́nitọ́lọ́run ọba ti mọ̀ wípé yóò kú sórí islamu ni ilé ni ọ̀rọ̀ tí sheikh Raslan rahimahullahu ta'ala tí wọ́n sọ nínú sharhu usuli sunna tí wọ́n ṣe wọ́n ni anna Allaha لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة فأثبت رضاه عنهم الله أبا فيرين لي إيانو الله أبا سيما فدل على أنه لا يموت واحد منهم إلا على الإسلام إلي وأن تقصي كي أن كاو لكنوا على بقى جاكو لو إسلام ليوكسي تلقى الله أبا عليك لا تمان شبه يا يري الله أبا عليك يفون ونيرو نقاوا ومما يؤكد هذا ما ثبت في صحيح مسلم nínú àwọn nǹkan tí ó tún wá kan eléyìí nípa àgbọ́yé tí a ń pèpè sí in tí ó tún kan nípa òun náà ni nǹkan tó rìnlẹ̀ nínú sahihu muslim rahimahullahu ta'ala min qawli nabi sallallahu alaihi wasallam nínú gbọ́rọ̀ annabi tó sọ pé la yadkhulu an-nara insha Allahu min ashabi shajarati ahadun annabi àwọn sahabi annabi tí wọ́n jẹ́ 1400 tí wọ́n ṣe bẹ́yà fún ànábì sallallahu alaihi wasallam lábẹ́ igi yẹn ẹnìkan kan wọn tí ó wọ̀ náà sí mo fi dá yín lójú bẹ̀ pé pẹ̀lú ògùn ọlọ́run àwọn 1400 tí jábìrì ibn Abdullah sọ pé wọ́n jẹ́ lọ́jọ́ náà lọ́hùn yìí lọ́jọ́ náà lọ́hùn yìí kò sí ẹni náà nínú wọn tí ó wọ̀ náà láyé la yadkhulu لا يدخل النار إن شاء الله من أصحاب الشجرة أحد الذين بايعوا تحتها àwọn tí wọ́n ṣe tí wọ́n gba àdéhùn lọ́wọ́ ànábì lábẹ́ igi yìí pé àwọn máa tẹ̀lé lànà ànábì ni àwọn ó sì máa fi ẹ̀sìn ànábì àwọn òsì ní yapa sára ìbá pa àwọn láṣẹ kò sẹ́ni náà nù wọn tí hadith tí ó yanjú ni tí kò sí iyèméjì lórí ẹ̀ tá bá hadith 2496 nínú sahih muslim tó ń gbàwá látọ̀dọ̀ ibn jurayj alimam abu dawud na gbàwá nínú hadith 4653 bẹ́ẹ̀ ni alimam tirmidhi àwọn náà gbàwá nínú sunan wọn hadith 3860 uh, min tariq al-layth wa akhrajahu tirmidhi aidan alimam tirmidhi tún gbé jáde nínú sunan wọn bákan ní hadith 3863 min tariq khidash látọ̀dọ̀ látojú ọ̀nà khidash gbogbo àwọn mẹ́rẹ̀ta tààkà yìí àwọn gbà látọ̀dọ̀ abu zubair látọ̀dọ̀ jabir radiyallahu anhu ilé tó ní ẹ̀rí mi láti ọ̀dọ̀ anábi sallallahu alaihi wasallam kún àyà tí a ti kà ilé tó yẹ pé ẹ̀rí yọ́ ma kan àgbọ́yí àyà tààkà àbáwà ibn Taymiyyah rahimahullahu ta'ala sọ wípé wàrídọ̀ minallahi sífàtún qadimatun wàrídọ̀ minallahi sífàtún qadimatun wọ́n ní ìyọnu tó wá látọ̀dọ̀ Ọlọ́run bá sí àwọn sọ̀hábà yìí kọ́lọ̀wọ́ bá ní kẹlá yọnu síyàn sífàtún qadima ìròyìn títí ń bẹ ti pẹ́ ni wípọ́lọ́wọ́ bá ti mọ̀ nínú mọ́ Ọlọ́run tó ti pẹ́ wípé àwọn èyí ẹnu ìyọnu Ọlọ́run ni wọ́n lọ́lọ́wọ́ bá ríkẹ́ fún wa ní ìrò nípa wọn pé àwọn tó wọn lọ́wọ́ bá ti mọ̀ nínú ìròyìn ọlọ́wọ́ bá tó ti pẹ́ onípẹ́ ni ìyọ́nà ọlọ́wọ́ bá láwọn eléyìí wọn sì lè kú sórí nǹkankan míì yàtọ̀ fún wípé ìtọ́jọ́lọ́wọ́ bá nínú torí pé àwọn ọba àríkẹ́ láti mọ́bí tí wọ́n parí wọn ayé wọn sí lọ́lọ́run fi sọ wípé ẹni tọ́lọ̀ ọba yọ́nú sí ni wọ́n ẹni tọ́lọ̀ ọba àríkẹ́ láti mọ́bí tí wọ́n parí

ọlọ́run bá àlékẹ́lẹ́ ò ní yọnú sẹ́nìkan àdúkọ́yẹ́ pọ́lọ́run bá àlékẹ́lá ti mọ̀ wípé ibi tí ó parí ayé rẹ̀ sí níbi yọnú ọlọ́run bá ní ẹ̀rí mi gbọ́yé ọ̀rọ̀ àfọ́wà Ibn Taymiyyah nìyẹn wọ́n ni wà man radiyallahu anhu gbogbo ẹnikẹ́ni tọ́lọ́run bá ti wá lè yọnú sí lam yaskhaf alayhi abada ọlọ́run lè wọ́n ní fàkúlù man akbar allahu anhu annahu wa radiya anhu gbogbo ẹni tọ́lọ̀wọ́ bá alékẹ́lá bá ti wá lè fún wa ní ìrọ̀pọ̀ wọn lọ́wọ́ bá yọ́nú sí fa innahu min ahli janna nínú àwọn bá kò bá wá jẹ́ sí wípé kò bá jẹ́ sí pé ìyọnu tọ́nà ọba àlékẹ́lá yọnu sí lẹ́yìn ìmánì rẹ̀ ni lẹ́yìn ìmánì tó ní àti iṣẹ́ rẹ̀ lẹ́yìn rẹ̀ lọ́nà ọba àlékẹ́lá tó yọnu sí tọ́nà sáti yọnu sí iná tọ́nà ti fún wa nírò pòun yọnu sí ọmọ àlìjẹ́nà rẹ̀ jẹ́ fàyínnahu yẹ́zùkúrú dálíkà fi máàrídì àlékẹ́lá ń sọ̀rọ̀ eléyìí rèé ọlọ́ọ̀bá àlékẹ́lá ń sọ̀rọ̀ ire níbi tọ́lọ̀ọ̀bá àlékẹ́lá ti ń ṣe ẹ̀yìn fún wọn ni ibi tọ́lọ̀ọ̀bá àlékẹ́lá ti ń ṣe ẹ̀yìn fún àwọn wọ̀nyí lọ́nà ti sọ̀rọ̀ wọn walmadhilahu ibi tọ́lọ̀ọ̀bá ti ń yìn

so insha Allah ta'ala orí ọ̀rọ̀ àfáwà Ibn Taymiyyah yìí òun náà dúró sí ní alẹ́ yìí à insha Allah tó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ a máa bẹ̀rẹ̀ látorí ọ̀rọ̀ àfáwà Ibn Hazm ìkan náà àgbà àfáà nínú Islam náà ni Ibn Hazm ọ̀rọ̀ tí àwọn náà sọ nípa àwọn sọ̀hábà pàápàá jùlọ ní ìbámu sí àyà tí a fi jẹ́ nínú Suratul Fath àyà 18 yìí ọ̀rọ̀ wo ni Ibn Hazm ọ̀rọ̀ wo làwọn náà sọ lórí àgbọ́yé àyà yìí nípa àwọn sọ̀hábà